pẹ́pẹ́ integrity sẹ̀mádé ó yá ní instagram o. ẹ̀tún pè é dé ti sọ pé kì í ṣe rere yín. mi ò máa that's very good wọ́n wà everywhere. <laughs> ìyá Joshua anywhere tó bá wà bọ́ta o. kó wá ṣe swearing ni o time is going time is going time is going. ìyá Joshua dàyí o. ṣé ẹ̀yin mọ̀ ìyá Joshua ẹ bá mi pè lọ́dọ̀ yìí. Where are you? I'm here, sir. Ṣé a lè di ìsanwó wá lọ ṣe sún ẹ̀nì fún ṣé a lè di? Comment section ọba. Comment section ibo. Instagram. Ní orí ẹ send request. ọba mi o. wọ́dé sórí rẹ nìyẹn ṣé o ṣe àlè dìde sanwó ó dà pé information ti dọ̀dọ̀ ẹ̀. Um, nurse margaret àbí. nurse margaret a ní thirty bg ṣé wò ní sí àlè. olùpẹpẹ o. mi mọ̀ pé ó máa ẹ̀ ṣèrèsè. wow àbó ti send the handle ó ti pẹ́ tí mo ti rí magan lórí Instagram. tèmi náà o. share life with you see time is gone. Okay. mo ti ṣe ẹ̀sìn. ìyá mi tó wá lálẹ́ espresso tó lé tíì. ó èmi ló fi ń pàrònú rẹ bó ṣe wà yẹn ọkọ ẹ ti fún ní breakfast. èmi ló fi ń pàrònú rẹ a kàn wá sí comment section a kàn pẹlẹgó síbẹ̀ kò ní comment kò ní sí anything tó bá yẹ pé ọpẹ́lọpẹ́ mi ò bá ti ní apatẹ́sàn. gbogbo àtọ́ ẹ bàbá mi. àṣẹ o. ẹ ra sà. o o sẹfẹ fún wa lówó ni àbí ẹni pèrè tẹfẹ bèrè lọ́wọ́. <laughs> ọba ẹ jẹ́ kọba lówó for the first time ní kọba lówó rí. ẹ ṣé kí n máa pa àbá nọ́mbà mi ó kéwọn ló wà ń sàlẹ̀ ẹ sáyẹn tẹsán jù. ọba àgbáyé ẹ wá jẹun. àgbà wo olówó kì í rojọ́ púpọ̀ wait and get lọ́rọ̀ lówó. màá kọ́pì àkáǹtì yẹn. ó gẹ bẹ́ẹ̀ ṣe screen touch. màá fún yín ní five hundred thousand. mo ń jẹun lọ́wọ́. ramada olúpẹpẹ dáwó. fíìmù wa kan ń bọ̀ lọ́nà. ok. jíkànnà. ok. wọ́n lọ sórí netflix bẹ́ẹ̀ where's my other phone. lọ jẹ́ kẹ́ fún mi ní full promotion ní ọba o. kò sí problem ẹ kàn sáà tẹ owó ẹ sójú ẹ wait and get because àwọn kan ti fọ́n bò ní comment section yẹn pé irọ́ ni. pé irọ́ ni. mo kàn fẹ́ kẹ́ tẹ sójú ẹ ní wọn kàn lè mọ̀ ẹgbẹ́ náà bí ṣeré àwọn èèyàn dá èèyàn mọ̀ wọ́n kàn máa sọ wọ́n kàn máa jamblo bla. ara máa dà Olúpẹpẹ. ọba èmi ni mo ṣínà kan nílé mi o. mo mọ̀ pé ajé ni ẹ̀ nà. ìdí nìyẹn. ṣe ń sọ pé kó fọkọ ẹ̀ sílẹ̀ kó wá fẹ́ mi. kí ajé máa dó ajé <laughs> ajé ajé pàdájé. kan wá bí owó kan bí ọmọ kan bí àlàáfíà ìkúbalẹ̀ rọ. <laughs> ìyá abigail fún mi lẹ́nu kíkan kí ẹni kíyẹn máa lọ lábẹ́lẹ̀. ọba ṣẹ́rí fíìmù yẹn aya ní ní eh, nigeria ní Canada. Eh, Netflix standard yeah it's going to Netflix inshallah bí kudratula eh, tí Ọlọ́run bá ń jọ́ lọ́run téèyàn náà ti ń èèyàn lágbára a ṣe lágbára Eh, orí àkáǹtì mo send sẹ́ǹsì yẹn yà àkáǹtì ọba àgbáyé nìyẹn bá mi fi mo wà live pẹ̀lú wọn báyìí lórí Instagram mo fi ń pè ẹ́ five hundred thousand síbẹ̀ yẹn kò send screenshot sí mi sìn ẹ̀yin tẹ́ wà ní comment section ẹ ti ń gbọ́ ẹ máa rálà tí ń sin okun díẹ̀ o kò ní pẹ́ o ẹ̀yin tẹ́ ń fún bùtẹ́ ń jan blow ẹ wo ẹ tán wọ̀ sí ti ṣé wo yẹrìn ní jọ yẹrìn two hundred naira lójú yín. máa ń gbádùn program yín gan kò tọrọ máa sọ. bó ṣe kó rí mo ní ẹni kí nǹkan tó ń gbé wá rèé. Ah, àwọn yẹn náà dà. wọ́n ní kí máa pé kí gbogbo ẹ̀ ló dá lára ọtí ni àpọ̀jù ẹ̀ ni ó bá ti pọ̀ máa n wà bíbélì ni mo ń tẹ̀lé bíbélì sọ pé mu ọtí fún àìlera ara rẹ̀. Hmm? bíbélì sọ pé ọtí fún àìlera ara rẹ̀. Hmm. o you message me? ọba mo máa ti ṣe aláìbí ti ṣe àlè di. kò tí ì dé ni. wọn ì dé o. owó òun ni. ká ní sùúrù fún díẹ̀ olóhùn lálejò lẹ́ẹ̀kan. okay sir. ẹ ṣe sọ pé kí bọ̀dá ìkan mú ìkọ̀kọ̀ láàfin dà máa wà yìí sì àwọn olówó wọ̀nyí wọn kì í máa ráyè àti máa dúró sí palace wọn máa sá lọ sábọ̀ àwọn tẹ́bá sọ̀rọ̀ sí palace wọn ò ní àwọn tó dẹ̀ mọ́ máa sọ̀rọ̀ tí wọ́n máa rẹ́ kọ́kọ́ lára ni wọ́n fẹ́ àwọn bàbá olówó kì í sọ̀rọ̀ ní group ní group tẹ́ wọ yẹn àbúrò Dangote wà wà tẹ́ máa fi adélànà adékúnlé. ẹ máa fi sọ̀rọ̀ more than one bẹ́ẹ̀ báwọn kẹ́ sọ̀rọ̀ láti sin lọ́dọ̀ la ibi tó ti lè sọ̀rọ̀ ni wípé ó dìgbà tí bá sọ wípé afẹ́sẹ̀ kan níjọ ọmọlúwàbí o àwọn gbọ́ pé one million dàn. <laughs> o oh, eh, wọn olo wọn ọ̀rá yẹ jù bẹ́ẹ̀ máa sọ̀rọ̀ kó ní gúrùpù wọn. ọba tí a rí owó yìí ń bá yẹ kẹ́ fún àwọn aláìní àwọn tó kù díẹ̀ káàtó fún ṣé five hundred tẹ́fẹ́ sẹ́yìn fún mi kàbí èmi. ṣèkìmú sẹ́ǹdì mi polówó ọ̀nà wa ṣé mo ń tẹ̀wó ni ṣé ṣé mi jẹ́ tó ń tẹ̀wó ni mo ṣe mo mọ̀ pé láìka ti máa ṣe fáwọn aláìní this is the screenshot. ẹ èmi máa ń ṣe fáwọn aláìní bọ̀ ní ìsìn tábà tè mú mi. ṣé owó tẹ sẹ́ǹdì sí mi. mo ń gbọ́ mo ń gbọ́ àwọn aláìní ni àwọn tó kù díẹ̀ káàtó fún. Hmm. ẹ fún mi kí fún àwọn tálákà kéríkẹ́ lù mẹ́pa àbí. èmi ò lè lu yín pa ọba ọba ṣe máa lo dídé ọba àlùpà olùṣẹlẹ ìwé olùṣẹlẹ kámárì ó ṣe wọ. ẹ máa advice máa fún yín hmm. ìgbà tẹ́ ti sọ wípé owó yìí o ìgbà ẹ fẹ́ fún mi lówó ẹ̀ mo ti plan nìkan tó fẹ́ fi ṣe. <laughs> bóyá kẹ́ sẹ́ǹdì bó bóyá kẹsẹ̀dì díẹ̀ sí kí fún ìfìyàn fún àwọn tálákà eléyìí ànájẹ ni o kò ní lọ sọ́dọ̀ àwọn tálákà bọ̀gọ́ mo dé búròkì gan mo búròkì gidi kìí ṣe kékeré. tó ní àwọn tálákà lẹ́yìn náà wà. èmi lọ bá àwọn tálákà. <laughs> kábíyèsí ẹ kó ètò máa ń gbádùn program yìí. ìyá àjòsúà. sá ó ti wọlé ó ti wọlé o kì í ṣe ọ́díò òórè o five hundred k yẹn ti wọlé o ẹ̀yin tẹ́ ń kọ́mẹ̀tì rí bí rí ní comment section. Hmm. so ọlọ́run á fi ìbùkún sí ẹni rí ìdààmú ẹni rí ìpọ́njú hmm. ojoojúmọ́ làwọn fi ń bless àwọn tálákà àwa ò lè ṣe ká má bless tálákà á sì ṣe hmm. tèmi. bóyá dá ni. so but a máa fi díẹ̀ jí sẹ́ nínú ẹ̀bọ̀ tẹ́lẹ̀ tó kù náà jẹ́ ni àjẹmọ́nú ni. Mm, so bó ṣe rí nìyẹn àwa kì í parọ́ we say reality all the time. àmọ́tẹ́ mm. ẹ̀tẹ̀ tí ń ṣe lèèyàn ti ń jẹ. àmọ́ arántí tálákà bọ̀ tẹ́lẹ̀ yìí. àwa láìkì yín àwa láìkì bẹ́ẹ̀ ṣe ń ṣe. mo lè tún fẹ́ mi mọ bóyá eh, February fourteen bóyá free bóyá kí n dm yín fún. ok ẹ bẹ́ẹ̀ báyìí tì mí sí ibi kan. yà ní LTV eight. níbo níbo níbẹ̀. LTV eight lẹ́kọ̀ọ́ kí ni wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀. ìjọba làǹdẹ fẹ́ fẹ́ àǹtírámọ́tà. a fẹ́ ṣe ìgbéyàwó rẹpẹtẹ. Are you sure? hundred percent. ẹ díẹ̀ mi fún tí mi bá ti bí sí nígbà tí mi bá ti ní àwọn sóòtì tí mi bá ti mm. gbà sóòtì lẹ̀. ṣùgbọ́n àlà mo dẹ̀ máa pe manager mi kó bá mi wò february kílẹ̀ pé. valentine's day ọjọ́ val. ẹ jẹ́ ká sì máa wò. àyà bá gbẹ́rẹ́ ní fẹ́. Hmm. ẹ lè wá sọ̀rọ̀ nípa fíìmù yẹn dáadáa mi ò gbọ́ dáadáa lẹ́ẹ̀kan. wọ́n hmm. ti bá ti ń retí owó mi kí bẹ́ẹ̀ gbọ́rọ̀. <laughs> <laughs>

ẹ̀kọ́ comment ẹ̀kọ́ comment kí follow yín mi ò kí follow lóṣù olówó lè máa follow ẹ̀kọ́ comment náà. Hmm. gbogbo àwọn rédíò gbogbo àwọn elébi tí mo follow ní twenty twenty three mo ti lọ mọ̀ follow gbogbo wọn dà ìdíráyè ìdírí. ẹ fi ọ follow ogun wọn. ókè ẹ̀yin ni ọmẹtí ted. almartin ọlọ́run ló ń hmm. jẹ́ bẹ́ẹ̀. Hmm. almartin. Ah, ṣé mo ti follow ẹ ti follow mi tẹ́lẹ̀ ni kí ló ti mi ò lè follow yín. àmì ah, ìmọ̀ ẹ fóònù yín ni ẹ bẹ́ẹ̀ lẹ́nu fóònù yín. àjẹ wọn ní pin account ló sọ ok mo bọ̀ ó dàgbà di fọ́lọ̀ ara tẹ́lẹ̀ hmm. kò sí problem ọlọ́run ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn. so jíkà ṣé thirty million ti débi kí lẹ́rìí. jíkà náà ni táìtù rẹ̀ tó ń lọ sí netflix inshallah tó bá ti tó bá ti jáde ẹ kàn send the clips yẹn sí ni kéde post yẹ èyí máa post yẹ lọ́fẹ̀ẹ́ ẹ ti domi títí tí wàá ti máa post. ẹ ká bá mi sọ fáwọn èèyàn pé kán fọ́lọ̀ mi mọ̀ fún mọ́ update nípa gkana pé tó bá yẹ ti jáde netflix tó máa jáde sí mi lè fún clip kankan láti fi sórí kíní mọ̀kàn máa netflix náà ti máa wò so tó bá ti jáde fọ́lọ̀ mi ní netflix. kíkọ̀ bá yín sọ fáwọn èèyàn nípa ọdún àbí. nípa ẹ̀kọ́ dẹ̀ fọ́lọ̀ mi fún mọ́ update. òkè kí lórúkọ yín. ó náà ni handle mi náà nìyẹn almartin ltd almartin limited. ẹ̀yin tẹ́ wà ní comment section kó má bàa yọwọ́ ìpè kó má bàa yọwọ́ àfọ̀ṣẹ bí ò bá ti fọ́lù olówó ẹgbẹ́ epo ló sì ló fẹ́ fọ́lù rẹ̀ yẹn ó ti bó káàdì five hundred thousand fọ́lù wọn bẹ́ẹ̀ yẹn kò ní ìdí kan tó máa bẹ̀yìn gẹ́gẹ́ tó fọ́lù ẹ ti mọ̀ wípé àwọn ilé máa sanjọ́ àwọn ilé òkè sàwọn ẹlẹ́jọ́ wẹ́wẹ́ tó máa dé bí tó máa sọ pé wọ́n fẹ́ sí wọ́n fẹ́ sàwọn at the end of the day dáa nírì kankan wọ́n ti bó káàdì five hundred k kò dín wọn kọ bọ̀ wọ́n bo so ẹ máa fọ́lò wọn bẹ́ẹ̀ yẹn lọ torí tí ájì kànáà àbí kànáà. jí kànáà ok jí kànáà jí kànáà jí kànáà jí n kí n bá yín ṣe ọ́díò ní English. wàá dẹ̀ sórí rẹ̀ o ká kó lè ṣe yẹn o bá mi bá mi ṣe látòkè délẹ̀ so màá wá post ẹ̀ sí YouTube àbí màá wá post ẹ̀ sí YouTube. <laughs> ọba wọn ní ká ṣe giveaway o. wọ́n ní kí ṣe kí ni. wọ́n ní ká ṣe giveaway. ẹ mò ń bọ̀ máa ṣe láìpẹ́ yìí <laughs> so <laughs> so so bá mi ṣe audio bọ̀dọ̀ bá fẹ́ ṣe audio yẹn so wọ́n máa farabalẹ̀ wàá ṣe láti bẹ̀rẹ̀ dópin mo lè máa ṣe díẹ̀ díẹ̀ náà. ẹ ẹ lè ṣe sójú kan ni. wọ́n lè bá ní join yẹn together. ẹ̀yin ẹ̀yin fúnra lè join yẹn. bóyá kí n kúkú ṣe lẹ́ẹ̀kan náà bóyá kí n ṣe papọ̀. ẹ ṣe papọ̀ lẹ bọ̀ tó gùn o. ọ́díò nìkan ni o ẹ kàn lè gbé picture ara yín sí káwọn èèyàn lè máa. ẹ yes. ọba nǹkan méjì ni nǹkan tí mo sọ fún yín sìn tí February fourteen ìyẹn ìjọba landed wed antiramota sẹ́mo february fourteen yẹn sì sẹ́mo pé mi ò tí promise torí mi ò kí ń purọ́ mo ní tí bá béèrè lọ́wọ́ mánéjà mi tí ò bá tí ì sí show nílẹ̀ sẹ́mo pé àwọn táìmù yẹn ni táìmù show ẹ mọ̀ pé mo máa lọ sí show mm. Mm. tí ò bá tí ì sí táìmù show kò sí ìwọ́n tó fẹ́ dá mi dúró kí n má wà. ǹjẹ́ kò sí wàhálà. Hmm, bó ṣe rí nìyẹn bọ́ tí ìjọba kan náà yìí a máa polówó ẹ̀ pa. yí gbà náà. ìyá jòsó Canada nǹkan wake up. ìyá ìjọba àwọn ará mi létí. ok sir. àǹtí mi ẹ̀jẹ̀ bá mi rán wọn létí o. kò sí wàhálà sà. jíkànà jíkànà ẹ̀bọ̀ wìtìtì jíkànà ẹ̀bọ̀ wìtìwìtì. inṣàlá. díálẹ́jì àgbà awo mr north all over the world. BGS gonna be there. Former Sia now new new Sia of the whole world. Ẹ kálẹ́ ṣé wà. Same to you, Fidabi. Happy New Year, everybody on comment section. God bless us all. Ṣé orí bẹ́ẹ̀dì ni Ìyá Joshua wà ní ní wúmọ̀ ẹ̀wà èwo níná blú àwọn àjẹ́ yìí. Ọba mi fẹ́ sọ nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi ò wọṣọ. Ok ok. Mo kàn sáré wá báyìí ni. Ok, ó yá sáré ṣe swear ni fún kó máa Time is good. Okay. Any Sunday, So don't. 30 PG. Ṣá Lady Àgbáyé, you are Ma. welcome back to the palace. Ẹ pẹ̀lẹ́ ìtálẹ̀ wa láti You are welcome. <laughs> Ẹ wò, ẹ àbí pàtí fi mo bára mi ta sùkẹ̀ ọlọ́kùn ẹ- sùúrù <laughs> ẹ̀ẹ́dùn díẹ̀ ló ló pàánù díẹ̀ ní ọ̀rẹ́ mi àá ẹ má bínú ó ya ẹ jẹ́ mute. Kí ni Sá- kí ni Sá lè di sọ́ọ̀sì? Ah, bá ṣe mi lè excuse ara mi. ilẹ̀ wí. good to go. you are free to go. Oh, God bless you all the things you lay your honor. upon shall prosper. amen. nílé owó tẹ fún mi yẹ máa rí ìlọ́po one billion yẹn. amen amen amen. ẹ ṣe gan God bless you. amen. you too ìyá olórí yà bọ̀ sẹ́yìn pẹ́pẹ́ tó happy new year everyone kẹ́ mo mo ah, dúpẹ́ ayabamore ọba ó dàgbà bóyá kọ́ <laughs> máa kí àwọn èèyàn lọ ká padà wá ṣe ṣó ti yá thirty bg. ó ti yá ma. nǹkan díẹ̀ ni ó yàtọ̀ nínú òfin yẹn ní ọdún yìí òfin ti tẹ́lẹ̀ náà ṣì wà ń bẹ̀ ìwọ kò gbọ́dọ̀ fa ṣíṣà ìwọ kò gbọ́dọ̀ gbọ̀dí lórí láìvù ìwọ kò gbọ́dọ̀ gbogbo àwọn èèwọ̀ yẹn ṣì wà ń bẹ̀ ṣùgbọ́n àfikún bẹ̀ ni wípé ìwọ kò gbọ́dọ̀ tán live show wípé ah Vivian máa gbà lọ́dún ìṣe ẹ̀ mo kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o ṣùgbọ́n máa ṣe léyìí fún Vivian máa ṣe léyìí fún ìyá Joshua kò sí yẹn lọ́dún ẹlẹ́ẹ̀kejì Ah, Lẹ́gẹ́ Ukopman kìíní kan ọba ti lọ mú kọ́mẹ́ǹtì yín láti rẹ̀ láti mú wá fún ọba ìtalẹ̀wà. Kò sí ah, Lẹ́gẹ́ kẹ̀ wá Lẹ́gẹ́ fún mi lé ọkọ tẹ̀dẹ̀ tí wà nílé ọkọ ìtalẹ̀wà kò sí gbogbo yẹn lọ́dún yìí. Ẹlẹ́ẹ̀kẹta tẹ bá ti ń lọ sí ìjọmọlúàbí fún service funfun lẹ́lẹ́ ni funfun wọn ò ní tún wọ underwear tẹ wọ̀ lóòótọ́ ṣùgbọ́n kò sí pátá red kò sí pátá black funfun láti òkè délẹ̀ òun lè máa wọ̀ wá sí ìjọmọlúàbí tẹ bá ní ọjà tí ẹ ń tà ẹ ṣe fídíò ẹ sẹ́ǹdì ẹ̀ sí ọba lẹ́ẹ̀kan lóṣù wọn a máa bá yín post ẹ̀ ó mì pé twelve times ló máa post nǹkan tí ẹ ń tà ní àárín ọdún kan tẹ̀lé ṣe wá sí palace nísìn ẹ máa tún wọ ẹgbẹ́ ìjọmọlúàbí níbi ẹgbẹ́ ìjọmọlúàbí kò sí ìpolówó kò sí pé mò ń kí gbá mò ń kí àwò kò sí pé kẹ́ máa sẹ́ndì àwọn voice message ọba pé ah ọ̀rẹ́ kinní kan àwọn fídíò tá a máa ń sẹ́ndì lórí whatsapp group kò sí yẹn ń bẹ tó bá ti ju nǹkan tí ò yẹ kó jù síbẹ̀ ìta lọ́mọ alẹ́ nìyẹn sí ọmọ tó bá dẹ̀ ta felefele nínú gúrùpù ìjọmọlúàbí ó pọ̀ lẹ́bi iyanrìn o kó tiẹ̀ tó bọ́ síta because àwọn olúwo ogun olókùn bẹ̀ ìjọ ni kò ń ṣe ibi tí a ti máa ma dá àpárá tàbí tá a máa ma fi ọ̀rọ̀ àlùfàǹṣá àbí àwọn mẹ́mọ̀ ọba yẹn tẹ máa ma jù káàkiri wọn ní jù sí ibẹ̀. ní ọdún yìí ní palace kò sí. Um, adaba because ẹ pè mí ládàbà máa tẹ̀ ń wọlé kò dẹ̀ sí lékeleke ìyàwó. kò sí ààyò ìyàwó ọba ló wà gbogbo wa hundred thousand ní everybody kò sí ẹ àdàbà ní eléyìí ẹ òkínní kan léléyìí kò sí àwọn oyè báyẹn ní ọdún yìí olórí nọ́mbà three sì ni olórí Kẹ́mi ní àṣẹ ní palace. náà bẹ́yìn náà dẹ̀ ṣe wọlé sìn ẹ̀yin náà ní àṣẹ sí ẹ káàbọ̀ tí ọba bá dẹ̀ ti ń ṣe ètò lọ tí ẹ bá fẹ́ wọ ilé tó bá jẹ́ àwọn àlejò ló wà lókè tẹ́ fẹ́ wọlé láti bá ọba ṣeré ní palace ẹ ní ẹ̀tọ́ láti sọ wípé ọba ẹ fún mi ní ààyè wọ́n dẹ̀ máa já ẹni yẹn dànù ní palace àti ìgbà ṣíṣàlàyé àti sìgá bóyá ẹ ti fẹ́ máa ṣeré ìtàgé ńsìn ẹ lè ṣe sìn tó jẹ́ wípé wọ́n gbé ṣíṣà sí yín lẹ́nu àbí sìgá àbẹ́ ń fi igbó fi ṣeré tẹ́ ẹ bá ti há ti rí múfì báyẹn ìtalẹ̀wà o. àǹtí mo wà ní ọdún yìí ni wípé no answer kò sí nǹkan tí anybody bá ṣe fún yín no answer kò sí nǹkan tẹ́ anybody bá sọ no answer tẹ́ bá ti answer ìtàlẹ̀ wà o ọba mi o. yá àfikún that bgs colopendant pretaniculation of royal muon tachologicality of jomina bonati of iskaliwa you are welcome back to, to the palace according to the malolith so um, number one mi Joshua kú iṣẹ́ takuntakun o. number one. bẹ́ẹ̀ ṣe wà lókè yìí ìyá Joshua lè gbọ̀n yíyọ dànù. Ah, ah, princess mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ ẹ jẹ́ kí mi sọ tèmi tán princess lè gbọ̀n yín ọ̀dà kẹ́mi lè gbọ̀n yín ọ̀dà ṣé mọ̀ pé lọ́dún tó kọjá ṣé pé oyè la fi sí ọdún yẹn tó bá ti kọ́kọ́ sanwó lọ̀gá nísìn ní palace nísìn ẹ wà ní ipò ìyá Joshua wọn bọ ìyá Joshua Kẹ́mi princess ẹ̀yin ní nọ́mbà but èèyàn mẹ́fà ló wà ní palace ok position number four lẹ́wà salad níyìn o salad gbogbo àgbáyé níyìn o but you are number four position láti position yẹn padà sókè wọ́n ní àṣẹ àtìyọ yín dànù láti position yẹn padà sísàlẹ̀ ẹ ní àṣẹ àtìyọ anybody dànù tọdún yẹn nìyẹn so bẹ́ẹ̀ sì wá wà lókè yìí bàbá wà ní comment section bóyá mo ti gbé àwọn èèyàn sókè wọ́n ti fún un ẹni tó bá wà ní tí ẹ bá wà ní comment section ẹni tó bá sí ní palace ẹ lè sọ fún mi ní comment section wípé kí n yọ dànù wípé ẹ fẹ́ wọlé that is point one point two ẹni tó wà ní ọ̀ǹda yín tó bá yẹ pé gbogbo àwọn tó wà ní palace ló wà lókè ẹni tó wà ní ọ̀ǹda yín tẹ bá ní nǹkan tó fẹ́ bá mi sọ ẹ sọ pé kí n yọ dànù <laughs> ránkì ránkì ọdún yìí máa pọ̀ wàhálà máa tẹ̀ alábàtà. mo fẹ́ dá wàhálà sílẹ̀ lọ́dún yìí ni <laughs> so mo fẹ́ kólúkàrùnkùn lo power tó ní lọ́dún yìí má gbà for anybody don't gree for anybody òun ni so from example now bóyá ẹ wà lókè kẹ́mi wà lókè princess wà lókè ìyá jésù àdẹ̀fẹ́ wọlé so ẹni tí position ẹ lóòjù nínú ẹ̀yin tó wà lókè yẹn ló máa sọ pé kí n yọ dànù kò sí bínú. ọbẹ sọ pé ẹkún sọ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta láṣẹ láti gbọn mi dáàbò tọba ti bá yín lọ́dọ̀ yìí ẹsọ ẹsọjú abẹ́kù ọba mi. so bó ṣe rí nìyẹn so ọdún tó ń bọ̀ ẹ lè sáré ẹ lè tètè san owó sí àlejò torí sí àlejò kì í ṣe pò kékeré ní palace ìyá gbogbo everybody sí àlejò gbogbo ilé wọ̀nyí. ọwọ́ pa pásítà bọ̀ mo lọ gbọ̀njọ sẹ́ ẹ̀ yí pé oyè oyè yìí ló yẹ mí fún kí lẹ́fẹ̀ fún kí lẹ́fẹ̀ fi mí jẹ. mo mọ̀ wípé ìyá jòsó àníjẹ́ tẹ́jú yín mọ́lẹ̀ àwọn tó wà níwájú yẹn kò sẹ́lẹ̀ tó lè bẹ́ sí yín kẹ́mi náà bọ̀ kẹ́mi yẹn bẹ díẹ̀. mo jókòó rábàtà wọ́n ti jòsó àfà. kẹ́mi bẹ díẹ̀ bọ̀ princess yẹn ìyẹn gbé gentle wọlé bọ̀ tá a tẹ́ mọ́ ròyìn tó máa jẹ́ because ọmọ Canada náà ni mi ò mọ̀ rí gan from Norway ọkàn wá from Norway pé òun fẹ́ sanwó princess ṣe ẹni yẹn náà ni gbàgbó ṣá. mi ò mọ rí mi ò rí rí mi ò ti tẹ bá sọ pé gbé tẹ bá sọ pé kí n mú hundred wá sí gan mi ò mọ ó kàn wá ní. Hmm. èèyàn kan ló fi bá yín sọ̀rọ̀ àbọ̀kọ̀ ọkọ̀ mẹ́sẹ̀gì yín. òun fúnra ẹ̀ ló wá anybody ò introduce ẹ̀ sí mi òun fúnra ẹ̀ ló wá pé òun fẹ́ join the palace so bí àwọn kìnìún ṣe rí nìyẹn palace ọdún yìí gbàgbó máa pọ̀ but Koluka Akpom maintain the position, that is twenty-one. So you are number four in the palace, but you are princess. So, in your own territory. So number uh, <coughs> number two, ọdún yìí kò sí kò tó ń pè ní fan wípé eh, ẹni yìí ṣẹ̀kọ́ fan ni ẹ kò sí ọdún yìí bó ti ṣẹ̀ ìta ni kò bá tún sanwó. ẹ eh, fine ẹ eh, àwọn tí ta bá ṣe bad comment yẹn kò sí yẹn ìyẹn bad comment one. gbọ́n yọ ni kò ṣe fan. tẹ bá fa sísà abẹ fa sìgá gbọ́n yọ tí ẹ bá ṣe live tẹ bá bú ènìyàn gbọ́n yọ ni. Hmm. Hmm. so tẹ bá ti sí tẹ bá sì tún ní interest láti wọlé ẹsùn wa náà san another hundred k mi. hundred k hundred pa. so benefit kan tó wà ní palace lọ́dún yìí benefit yẹn pọ̀. Mm, but benefit tó dàbí ẹ̀ yẹn mi ò sọ fún àwọn ènìyàn but èmi fúnra mi ló wà máa sọ ìyẹn eléyìí tó wà ní lókè mo máa ṣèkan lé ní nísìnyí sẹ́mo yìí pé for example mo ṣe wà lókè yìí bí anybody bá ta mí lọ́rẹ bí woman yẹn ṣe wá láti ta mí lọ́rẹ lẹ́ẹ̀kan yìí ẹni tí mi àti ẹjọ́ wà lórí láìfò yẹn ó ní owó tí máa fún ní owó yẹn. Ah, aramada ah. ah. <laughs> irúfẹ́ irúfẹ́ ìyá joshua ń ṣe kí gbé owó lé mi. joshua máa gba gbogbo owó yín tán o ajé báwo joshua máa gba gbogbo owó yín tán lọ́ọ̀kì máa fi mí yẹn o. olùpẹpẹ dáwọ so benefit yẹn ọdún mi ló wà mi ò sọ síta. ọba ìkan náà àwọn benefit yẹn lè sọ yẹn there are still other benefits right. ó pọ̀ lókì ìyá joshua ti jẹ́ owó lé mi nísìnyí bó ṣe wà tó fi tọ́jú eh, wá ta mí lọ́rẹ̀ ọdí jẹ́ olórí ẹ̀ ló náírà account na us company. so bó ṣe rí nìyẹn so benefit pọ̀ ní palace lóríṣiríṣi but ilé tó wà openly fún gbogbo ènìyàn òun ni bàbá yín ṣe ìpolówó ọjà yín ní ìgbà méjìlá lọ́dún. ọba ìmọ̀ pé mi ò èmi ò benefit bí owó yẹn ló máa dùn mí mi lọ́jà tó fẹ́ polówó kò sí ọ̀tá lè dìyẹ́kọ̀ yẹn mi ni mo sáré lọ eh, wo pàtàmọ́ sẹ́yìn. so yes so tẹ bá ti mọ̀ wípé ẹ ní ìdí benefit ti owó hmm. Hmm, ẹ gbàdúrà wẹ́wẹ́wẹ́wẹ́. ọba aside gbogbo benefit ṣe sọ èmi máa jọ láyé fún iṣẹ́ tí mo ṣe sílọ láì èèyàn dìbò wọ dm mi wá fún owó Christmas tí mo ṣe sílọ láì máa jọ láyé fún èèyàn máa wọ̀ ọ̀yẹ́ ṣàfihàn ìṣàlẹ̀. ọlápọ̀ no problem kò sí wàhálà but ẹ gbàdúrà dáadáa kó má gba sí àlejò yẹn lọ́wọ́ yín lọ́dún tó ń bọ̀ because àwọn èèyàn ń bínú. <laughs> ọba tí mo fi lè tí mo fi lè wá láì tí mo wá táàkì àwọn tèmi tí mo dáwó yìí sọlọ́mọ kára padà sẹ́yìn ó lè jẹ́ sọ̀rọ̀ ẹ̀gbọ́n máa sọ next year á tún máa tẹ̀. is there empowerment this year? a ò tí ì lè sọ. ọbẹ̀ má jù owó kí ẹ lẹ̀. a ò tí ì lè sọ. alágbára tẹ̀ hmm. ẹ̀ má ṣe lọ. bó bá yí wá ó lè yí wá pé ká empower ẹ̀ nìyẹn ó dẹ̀ lè má yé wa because àwọn tá a kọ́kọ́ empower àwọn ọ̀tẹ̀ ẹ̀jẹ̀ kórè wa wú àwọn mm, àwọn olóṣó la lọ empower mm, àwọn olóṣókè òkè mọ ọrẹ tí ọjọ́ mi mi ò ní ẹ̀bà mi ò ní tí bá fẹ́ empower èèyàn máa gbé ìgbésẹ̀ mẹ́ta máa bèèrè lọ pásítọ̀ máa bèèrè lọ wòlíì máa mú orúkọ wọn lọ sí ìjọmọlúwàbí mm. ẹ̀yin ìjọmọlúwàbí bá mi dá ifá sí sí àwọn eléyìí máa wúlò tó máa wúlò àwọn mẹ́ta kì í sí àwọn olóyè kọ́kọ́ sanwó ọdún yìí ni ibi tí èèyàn bá ti ń ṣe ibi tí èèyàn bá ti ibi tí èèyàn bá ti rí jẹ ó gbọ́dọ̀ máa ṣe síbẹ̀ because of another time ọ̀ gbogbo wọn di wọn sì joyè ọ̀làlẹ̀ kiri dáradára so àwọn empowerment tá a ṣe lọ́dún tó kọjá wọn ò mọ orí wa wú irú ọdún yìí báyìí ó yẹ káwọn yẹn wá lẹ́ẹ̀tọ́ bá sanwó palace ó yẹ kán wá lẹ́ẹ̀tọ́ bá wá kí àwọn náà bí ò bá tẹ̀ ju hundred thousand kọ́ lè fún ẹnìkan wípé ìwọ náà jẹ́ kí n empower with hundred k káwa táwa palace káwa fowó kún káwa empower ẹlòmíì bó ṣe yẹ kí kíni ẹ máa transparent lọ nìyẹn bó yẹ kó ṣe máa sọlẹ̀ bọ̀tún wọ́n ti fowó lọ dóko wọ́n ti fowó lọ lọ ara Brazil awo àbí kílẹ̀ pé wọ́n ti lọ fowó ra woman year wọ́n ti lọ fowó tọ́ ètè wọ́n lọ fowó tọ́ ọwọ́ tọ́ ẹ̀kán rédèrèdè. so gbogbo orúkọ yẹn nìyẹn báyìí kí n bí wọn. kílẹ̀ wí. mo ní gbogbo orúkọ yẹn nìyẹn báyìí. gbogbo kí ni. gbogbo rules yẹn òun lè ti rí hmm. sílẹ̀ yẹn. àti gbogbo òfin. ó ti tán òfin mẹ́ta péré ni. mọ́mí joshua wọ́n lò ó ká lọ́wọ́. má comment. I sent one fifty to your mi ò rí owó òfin mẹ́ta péré ni má fa sísà má bú ènìyàn má kọ́mẹ̀tì burúkú bẹ́ẹ̀ lọ kọ́mẹ̀tì lọ́dọ̀ ẹ̀sà bọ́ọ̀dù bó bá screen touch ẹ̀ tó bá wá fún mi wo ti kó ní palace bó bá ti wà níbì kan rọra pẹlẹgó má kọ́mẹ̀tì wo lè kọ́mẹ̀tì kó kí èèyàn o wo lè kọ́mẹ̀tì kó múnú èèyàn dùn o but ẹ wo orí ẹ̀ borí kàǹkọ̀ ẹ wo ẹsẹ̀ ẹ̀ bẹ́sẹ̀ ṣe alúgbó lórí. ọjọba so this time around kò ń ṣe pé bóyá cid nìkan ló máa mú nǹkan wá fún yín this time around kò ṣe pé cid nìkan ló lè mú anything wá. níbo lè gbé níbo lè gbé anybody ló lè mú evidence anybody àtọ èrò ìta lè èrò ìta lè hmm. tèrò ta bá sèǹdì ẹ sí mi mo ti lọ. anybody ló lè mú wá àwa sórí láìpẹ́ tí máa ṣòwò ẹ̀ fún yín pé who have this name wọ́n ní lágbájá. ta ló lọ kọ kọ́mẹ́ǹtì iṣu òbò gbogbo ọkọ̀ báyẹn. ìyá joshua ló ń fẹ́ ọkọ káàkiri ìyá joshua free àti lọ́ọ́ máa dókò kiri nà. <laughs> ẹni nọ́ọ̀sì nọ́ọ̀sì. ìyá joshua free àti máa dókò kiri. èmi ọba wọn tó sì mí ni mi ò gbọ́ eh. gbà àwọn èèyàn tó kí eh. mi ni mi ò gbà. ìyá ìjọsọ àfúrà àti máa dókò ẹ kiri òfúrà àti máa ọba mi ti ẹ̀ dókò kan mi ò tiẹ̀ gbà fún wọn ni. <laughs> problem tèmi ní ni pé mi máa ń láìkè yẹn máa rojọ́ ìyàwó mi fún mi máa ń láìkè mi fúnra mi mú ìyàwó mi. Mm-hmm. bí mo ṣe máa operate nìyẹn téèyàn kò ah. bá sọ pé òun rí ìyàwó mi nídìí kan mi ní dáhùn ó níjọ́ tí bá fúnra mi mú tíyàwó ẹ bá sì lọ tíyàwó ẹ bá sì lọ yọ ọ̀rẹ́ dóko ó sì bẹ̀rù ẹni ó respect ẹni so kó lọ máa dóko ẹ bọ tíjọ́ tí bá ti rìn rìn rìn rìn rìn wàá rí àjòsó àwọn gbẹnu sí ẹnu èèyàn lórí láìfù àbí wọ́n jọ ń dọ̀wẹ́kẹ̀ kí mo dẹ̀ fúnra mi pẹ̀lẹ́ máa moscos tó bó ṣe rí nìyẹn so ṣé ó ti wá ṣé ẹlòmíín ti tún fẹ́ sanwó ní àbẹ̀tẹ̀. ọba ọba ṣàlè ká comment ẹ mọ̀ pé mo mọ̀ mo mọ̀ pé lójú comment bọ̀ èèyàn lè dá para a lè ṣeré. àpárá yẹn kò gbọdọ̀ bọ́ sí embarrassment. ìjà believe me alone abeg. <laughs> kò gbọ́dọ̀ bọ́ sí embarrassment irúfẹ́ yín sí tẹ bá sọ fún fìjàbí wípé fìjàbí kí ló tẹ máa ń ṣe ẹgan tẹ máa ń ṣe bí ìnàkì ò ti lọ ò ti kó ní pàtó. ọlọ́kùn sùúrù hmm. comment section ní mọ̀ gbé. Hmm. wo ẹ ní ẹ ní fi comment section dáàdì yẹn lóhùn. mi ní ẹ ẹ ní dáàdì yẹn lóhùn. mi really down báyìí ẹ má wọ yọba. ẹ ẹ dẹ gbọ́dọ̀ tẹ ẹ gbọ́dọ̀ tẹ mọjì ojú líle mi ò gbọ́dọ̀ ṣe kí ni. ẹ ò gbọ́dọ̀ tẹ emoji ojú líle tó bá screenshot ẹ tó bá mú wá fún mi mo ti kó ní palace. a lè fẹ́ mo communicate. nǹkan tó bá tó jọ ṣé yàn wá ló dáhùn. wẹ́ẹ̀ ni dá lóhùn this year no answer. no answer anybody ẹ jẹ́ kẹ́ni àwọn tó ń bóyìn àwọn kan ló àwọn kan ti bú mi lé ní ibà yẹ wò èbúbú tó ń fún mi ló di five hundred thousand ṣé mo ṣe five hundred kéré ẹ gbọ́ ṣé five hundred kéré ni. ọba five hundred tó wá fún yín yẹn ṣé ẹ wá fíù pé mi mo ṣínà five hundred yẹn ni tèmi mo yẹ sanwó challenge lẹ́yìn ẹgbàá five hundred. níbo o ti wọ palace ọba mi mo ti gbọ́ gbogbo òfin mo òfin ilẹ̀. ṣe rí ìfàtẹ́yìn gbé sọnù ká ní pé ẹ̀yin ti sanwó palace ń ṣe bá gbà nínú owó yẹn ẹ̀kọ́ wádà ní ìṣèpìtì ká ní pé ti sanwó ìsìnkú kẹ́kẹ́ gbà ní owó yìí ó dẹ̀ dùn mí. ọba sáà dógìrì ìwé èmi àti ọlájọ gbowó ni wọ́n ń kọ́ bọ̀ wọ́n lè gbà bẹ́ẹ̀ wọ́n ń kọ́ bọ̀ wọ́n kì í wo ṣe wọ́n ọba mo ti gbẹ́ bìtì gbogbo ẹ bá mi lára mu. ó ti parí so ọ̀la tẹ bá ti lo òfin ẹ kó ní palace nìyẹn o no gree for anybody. all right sir mi ò fi ń lẹ̀ sà. God bless you ẹ lọ èyí sunday ẹ lọ ṣe fàájì. <laughs> How much is penalty? Kí ló ń jẹ́ Kò sí penalty? penalty ìfáìnì ni. A ní kò sí nǹkan tó ń jẹ́ penalty, kò sí nǹkan tó ń jẹ́ ìfáàní sẹ́. Bó bá ti ṣẹ̀ wọ́n yọ ẹ́ dànù. Ọba Mr. Yomi ṣé Mr. Yomi wọ́n ṣì máa ma ṣe ọmọ yín lọ. Kò- Mi ò mọ̀ yẹn rí sẹ́, ọmọ àlè ni láti bẹ̀rẹ̀ ayé ẹ̀. So kò dẹ̀ lè jẹ́ ọmọ mi bó sanwó gan mi ò gbowó ẹ̀. <laughs> Ẹ gbowó Because Mr. Yomi. dagboru ó ti bú mi lé ó ti bú mi lọlé nìyí kò lè wọlé sí palace mi ò fẹ́ rí. Hmm. so jẹ́ ká máa padà sí tiktok wa jẹ́ ká fi àwọn tí bí ilẹ̀ ẹnìkankan tó àwọn tó ẹnìkan tó rí ṣe nínú wọn ló ti wá tó fún mi lówó lẹ́ẹ̀kan yẹn tí wàá kàn lè máa wéèsì ẹnájì wá síbi ká máa lọ sí tiktok tiktok lówó wà àwọn ilé kan máa fa Àwọn ogun afàkókò ṣòfò lélẹ́yìí.